Ẹ kú òwúrọ̀ ńbẹ̀ yín ọ̀rẹ́ mi. Ṣé dáadáa ni ẹ jí ní òwúrọ̀ yìí? Mo sì nígbàgbọ́ wípé àlàáfíà ni mo bá ẹ̀yin àti àwọn ìdílé yín ẹ ọjọ́ mẹ́ta. Báwo ni ọ̀sẹ̀ yín tí ó kọjá lọ? Mo lérò wípé gbogbo wa náà ni ó gbádùn àánú ojú rere àti oore ọ̀fẹ́ Ọlọ́run Elédùmarè nínú rẹ̀. Mo kì í kàbọ̀ sí ọjọ́ ìsinmi titi òní níwájú Ọlọ́run mímọ́. Bẹ́ẹ̀ náà sì ni mo kì í review. Èmi ọ̀rẹ́ àti olùgbàlejò yín ló ń sọ̀rọ̀. Esther sì ni bàbá wa àti ọlọ́run wa ní orúkọ jésù kristi a kí ọ kú òwúrọ̀ yìí bẹ́ẹ̀ ni àwa padà láti mú ọpẹ́ wa wá sí iwájú rẹ fún àǹfààní ńláǹlà eléyìí tí o fi fún wa láti lè ṣe bẹ́ẹ̀ ní ọjọ́ ìsinmi mìíràn lónìí yìí bàbá mímọ́ jọ̀wọ́ tẹ́wọ́ gba ọpẹ́ àti ìyìn wa a dúpẹ́ fún gbogbo ìdojúkọ ìtaláyà àti àwọn ìpèníjà inú ọ̀sẹ̀ wa tí a lò tán ṣùgbọ́n pàápàá jùlọ fún ìṣẹ́gun eléyìí tí o fún wa lórí gbogbo rẹ̀ tí o sì fún wa ní àǹfààní láti lè dúró síwájú rẹ lónìí gba ọpẹ́ àti ìyìn wa bàbá ẹ èmi àti àwọn ọ̀rẹ́ mi tún ti dé láti tẹ̀síwájú ẹ̀kọ́ wa ẹ torí náà ẹ̀mí mímọ́ lápẹ́ ó sọ̀kalẹ̀ sí àárín wa nítorí pé àwa mọ̀ pé láìsí rẹ kò sí ohun kan tí a lè dá ṣe tó bá rí bẹ́ẹ̀ darapọ̀ mọ́ wa nínú ẹ̀kọ́ wa títí òní kí o bá lè fúnra rẹ kọ́ wa àti pàápàá jùlọ kí o lè fi òye ọ̀rọ̀ rẹ yé wa ṣùgbọ́n ní báyìí ni mo fi ẹ̀jẹ̀ Jésù Kristi bomirin gbogbo etí ọkàn tàbí ayé tí ó ń bá wa kọ́ ẹ̀kọ́ papọ̀ wípé kí gbogbo wa kí ó gba ọkàn ọgbọ́n ìmọ̀ye ohun oore ọ̀fẹ́ láti mú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run lò nínú ìrìn àjò ayé àti ìgbàgbọ́ wa lẹ́yìn ẹ̀kọ́ títí òní bàbá mímọ́ jẹ́ kí àwa kí ó lè padà dá gbogbo ògo fún ọ báyìí ni àgbàdúrà náà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín. Ah, mo kí ọ káàbọ̀ lẹ́ẹ̀kan sí ọ̀rẹ́ mi sí orí ètò ẹ jẹ́ ká tẹ̀síwájú ẹ̀kọ́ wa tí a ti ń kọ́bọ̀ òní sì ni ọ̀sẹ̀ kẹta ìrẹ̀wẹ̀sì àìgbàgbọ́ àti àìgbọràn apá kẹta a yìí wà lórí ọ̀rọ̀ tí ó wà nínú àkámọ́ tí ó lọ báyìí wípé àwọn ìpinnu àti àṣàyàn ìrẹ̀wẹ̀sì àìgbàgbọ́ àti àìgbọràn apá kẹta a yìí wà lórí ọ̀rọ̀ tí ó lọ tí ó wà nínú àkámọ́ tí ó lọ báyìí wípé àwọn ìpinnu àti àṣàyàn kí a sì tó ka bíbélì wa lónìí yóò fẹ́ ṣe díẹ̀ a ó máa súnmọ́ ìparí ẹ̀kọ́ títí ti òní ṣùgbọ́n kí a tó tẹ̀síwájú lówùúrọ̀ yìí ọ̀rẹ́ mi ṣé o rí i mo fẹ́ jẹ́ kí o mọ kinní kan òun náà ni wípé kíkọ́ ẹ̀kọ́ yìí kì í ṣe fún wa láti sẹ́ẹ̀ wípé ìrìn àjò ayé nígbà mìíràn a máa le o Rárá o. Kódà a máa le fún àwọn kan ju àwọn mìíràn lọ. Ṣùgbọ́n ẹ̀kọ́ yìí wà fún wa láti mọ wíwà agbára Ọlọ́run àti òjòjò rẹ̀ sí wa pàápàá nínú àti nípasẹ̀ àwọn ìnira àti ìrẹ̀wẹ̀sì wa. Torí náà ńkọ́, má fajúro o, má rẹ̀wẹ̀sì, tújú ká. Wò ó ọ̀rẹ́ mi, jẹ́ kí n dẹ́rìn-ín pa ọ́ kí a tó lọ láti ka bíbélì nígbà tí ó bá yá gẹ́gẹ́ bí mo ti sọ fún wa ṣé o rí níbi ọdún díẹ̀ sẹ́yìn ọmọ mi kékeré àbí tí kò tí ì ju bíi ọmọ ọdún mẹ́sàn-án lọ nígbà náà tí à ń sọ̀rọ̀ tí mò ń sọ fún ọ yìí ó mọ̀ wípé iṣẹ́ ti òun ni bí a bá jẹun tán gẹ́gẹ́ bí ìdílé láti fọ àwọn àwo tí a fi jẹun ṣùgbọ́n nítorí ìròjú kì í sábà dábàá dábàá nígbà náà láti ṣe é láti fọ̀ fúnra rẹ̀ àfi bí aràn létí ṣáá ní gbogbo ìgbà òun ni ẹ̀gbọ́n rẹ̀ obìnrin bá pè é láti ṣe ohun tí ó yẹ kí ó ṣe ṣùgbọ́n kàkà kí ọmọdékùnrin yìí kí ó ṣe bẹ́ẹ̀ èyí ò ní fífọ àwọn àwo tí a fi jẹun ló bá sá fún ẹ̀gbọ́n rẹ̀ lọ sí apá kan nínú ilé láti ṣeré ẹ̀gbọ́n rẹ̀ yìí fi ẹjọ́ sùn mí ni a bá wá a jáde mo sì pàṣẹ fún un tàbí pa á láṣẹ láti ṣe òun náà tí ẹ̀gbọ́n rẹ̀ ti kọ́ sọ fún un tẹ́lẹ̀ ṣe ò ṣàgbàgbé ní fífọ àwọn àwo tí a lò fi jẹun. nígbà tí ó sì rí i pé lọ́wọ́ àṣẹ mi òun kò rí ibi sásínkọ́ omi kanlẹ̀ ó sì wò lójú gbogbo wa bí a ti ń wo òun tí a tẹjú wa mọ́ tí a fẹ́ mọ ìdí tí ó fi ń rojú láti máa fọ àwọn àwo nígbàkúùgbà tí a bá jẹun tán. Ó bá mi kanlẹ̀, ó sì wí báyìí pé, "Ah! Ìgbésí ayé yìí le púpọ̀ o. Bí a bá ní láti máa fọ àwọn àwo oúnjẹ ní ojoojúmọ́ láì tí ẹ̀ sinmi rárá, léyìí tí ó pa wá lẹ́rìn púpọ̀. Níwọ̀n bí a ti mọ̀ tí a sì rí wípé ọ̀rọ̀ ọmọdé ni ó jáde ní ẹnu ọmọ náà. Ó wá mú mi ronú Nígbà náà àti nígbà tí mò ń gbáradì fún ẹ̀kọ́ yìí mo sì rántí wípé bí ọmọ mi kékeré nígbà náà bá rò wípé ìgbésí ayé le torí àwo fífọ̀ ojoojúmọ́, mélòó mélòó ọ̀rọ̀ kàbìtì àti èèbó ńláńlá ni yóò bọ́ sílẹ̀ ní ẹnu rẹ̀ bí ó bá gbọ́ ohun tí àwọn àgbàlagbà tàbí àwa àgbààgbà tí à ń là kọjá tàbí tí à ń dojú kọ. Àwọn ohun tí ó pọ̀ ju bí agbára ti fẹ́ ká lọ nígbà mìíràn tàbí bí agbára ti gbé. Ah, ohun tí mò ń gbìyànjú àti sọ fún ọ̀rẹ́ mi òun ni wípé ṣé o rí Ọlọ́run lágbára láti kojú àwọn òkè ìṣòro ayé wa kí ó sì sọ gbogbo rẹ̀ di pẹ̀tẹ́lẹ̀ pátá. A ò wá ní kọ́ nípa àwọn ìpinnu àti àṣàyàn lábẹ́ ìrẹ̀wẹ̀sì àìgbàgbọ́ àti àìgbọràn láì jẹ́ pé a wo ìgbé ayé ọkùnrin kan nínú bíbélì tí ó jìyà púpọ̀ ó jìyà lọ́pọ̀lọpọ̀ ní ọ̀nà tí ó lè mú ìrẹ̀wẹ̀sì bá ènìyàn nítorí ìyìn rere ni o ìdáhùn kan ṣoṣo tí ó rí sí ìbéèrè tàbí èsì àdúrà rẹ̀ nígbà tí ó tiẹ̀ di àárín kan ni pé oore ọ̀fẹ́ mi tó fún ọ hmm. ṣé ó ṣe àìní nípa ti owó ah bẹ́ẹ̀ ni ṣe àdéé ní ṣẹ́kẹ́ṣẹkẹ̀ a sì jù ú sẹ́wọ̀n nítorí ìyìn rere tí kì í sì ṣe nítorí àwọn ìwà ìtìjú àti ìdọ̀tí mìíràn bẹ́ẹ̀ ni bí ó tilẹ̀ jẹ́ pé ó fi ìrẹ̀lẹ̀ gba ẹ̀bùn wíwà ní àpọ́n ní gbogbo ọjọ́ ayé rẹ̀ ṣé ó dùn ún nígbà tí gbogbo ènìyàn yí padà kúrò lọ́dọ̀ rẹ̀ nígbà tí ó wà ní àtìmọ́lé ní Asia tí a sì gbé ẹjọ́ rẹ̀ ka iwájú àwọn ìgbìmọ̀. bẹ́ẹ̀ ni ó dùn ún torí ó dá nìkan wà lóhun nìkan wò ó lè lọ láti kà yìí fúnra rẹ̀ ní Timothy kejì orí kìíní àti ẹsẹ̀ ìkarùn dín ní ogún ìyẹn two Timothy chapter one verse fifteen àti orí kẹrin ẹsẹ̀ ìkẹrìndínlógún two Timothy chapter four verse sixteen. Ṣé o rí ọ̀rẹ́ mi? Pọ́ọ̀lù pòǹgbẹ. Ó pòǹgbẹ fún ìmúlọ́kànlé láti ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ ní àkókò ìrẹ̀wẹ̀sì rẹ̀. Ṣùgbọ́n nínú gbogbo rẹ̀, Pọ́ọ̀lù yan oore ọ̀fẹ́ Ọlọ́run. Oore ọ̀fẹ́ Ọlọ́run ńkọ́? Ó sì tó fún Pọ́ọ̀lù. Pọ́ọ̀lù jẹ́ ọ̀kan lára àwọn tí ó ní ìdààmú jùlọ nínú Bíbélì lẹ́yìn tí ó bá Jésù pàdé, tí ayé rẹ̀ sì gba ìyípadà irú ènìyàn báyìí ló yẹ kí ó rẹ̀wẹ̀sì kí ó sì máa gbé ní àìgbàgbọ́ kí ó sì ṣe àìgbọràn kí ó ti bẹ́ẹ̀ ṣe àìgbọràn sí Ọlọ́run èyí kì bá sì jẹ́ kí ara tàbí agbo Kristi eyín àwa onígbàgbọ́ lónìí kí a pàdánù àwọn ẹ̀písẹ́lì Pọ́ọ̀lù láti mú wa lọ́kàn le àti láti gbà wá níyànjú nígbà tàbí nínú ìrẹ̀wẹ̀sì wa ṣùgbọ́n Pọ́ọ̀lù yọ kódà nínú àìlera àti ìrẹ̀wẹ̀sì ń <laughs> gbọ́ tí ẹ̀gbọ́n náà ọ̀rẹ́ mi irú ẹ̀dá wo ní ní ayọ̀ nígbà ìrẹ̀wẹ̀sì hmm. ṣùgbọ́n bá mi ká lọ báyìí sínú ọ̀rọ̀ Ọlọ́run ní Kọ́ríńtì kejì a ó kọ́kọ́ ka orí kọkànlá a ó bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkarùn ún dín ní ọgbọ̀n a ó kà á lọ sí ìkẹta dín ní ọgbọ̀n a ó sì ka ìkọkàndínlọ́gbọ̀n ìyẹn 2 Corinthians chapter 11, verse 25 to 27, verse 29, nine Kọ́ríńtì kejì bá mi ká lọ rẹ́ mi sí Kọ́ríńtì kejì orí ìkọkànlá a ó bẹ̀rẹ̀ sí ní kà láti ìkarùndínlọ́gbọ̀n lọ sí ìkẹtàdínlọ́gbọ̀n kí a tó wá ka ìkọkàndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n verse twenty-five ó bẹ̀rẹ̀ ó sì kà báyìí wípé nígbà mẹ́ta lé a fi ọ̀gọ̀ lù mí ẹ̀ẹ̀kan ṣoṣo lé a sọ mí lé òkúta ẹ̀ẹ̀mẹ́ta lé ọkọ̀ rì mí ọ̀sán kan àti òru kan ni mo wà nínú ibú ní ìrìn àjò nígbàkúùgbà nínú ewu omi nínú ewu àwọn ọlọ́ṣà nínú ewu àwọn ará ìlú mi nínú ewu àwọn kèfèrí nínú ewu ní ìlú nínú ewu lé aginjù nínú ewu lójú òkun nínú ewu láàrin àwọn èké arákùnrin ẹsẹ̀ ìkẹtàdínlógún nínú làálàá àti ìrora nínú ìṣọ́ra nígbàkúùgbà nínú ebi àti òrùngbẹ nínú àwẹ̀ nígbàkúùgbà nínú òtútù àti ìhòhò ẹ jẹ́ kí a ka ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n verse twenty nine ta ni ṣe aláìlera tí èmi kò ṣe aláìlera tàbí ta lè amúkọsẹ̀ tí ara mi kò gbiná. Hmm. Ní báyìí ọ̀rẹ́ mi, jẹ́ ká lọ sí orí kejìlá kí a sì ka ẹsẹ̀ ìkẹwàá lásán níbẹ̀. Kọ́ríńtì kejì, orí ìkejìlá kí a sì ka ẹsẹ̀ ìkẹwàá. Láti ibẹ̀, two Corinthians chapter twelve verse ten, Kọ́ríńtì kejì, orí kejìlá àti ẹsẹ̀ ìkẹwàá ó kà báyìí wípé, nítorí náà èmi ní inú dídùn nínú àìlera gbogbo nínú ẹ̀gàn gbogbo nínú àìní gbogbo nínú inúnibíni gbogbo nínú wàhálà gbogbo nítorí kristi nítorí nígbà tí mo bá jẹ́ aláìlera nígbà náà ni mo di alágbára nítorí nígbà tí mo bá jẹ́ aláìlera nígbà náà ni mo di alágbára. Ǹjẹ́ kí Ọlọ́run kí ó bùkún àjọkà kí ó sì jẹ́ wípé ó fi etí sílẹ̀ sí ọ̀rọ̀ Ọlọ́run tí a kà náà ni. Àmín. Pọ́ọ̀lù farada ọgbà ẹ̀wọ̀n níbi tí ó ti dá wà lóhun nìkan nínú òtútù, ìhòhò, àìní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nǹkan kò lọ ní ọ̀nà tí Pọ́ọ̀lù ń fẹ́ tàbí tí ó gbà lérò ṣùgbọ́n ó ní ìfọ̀kànbalẹ̀ àti ayọ̀ torí inú rẹ̀ dùn pé nǹkan ń lọ lọ́nà ti Ọlọ́run inú Pọ́ọ̀lù dùn wípé nǹkan ń lọ lọ́nà ti Ọlọ́run ẹ ọ̀rẹ́ mi ṣé inú tìrẹ náà lè dùn báyìí wípé kí nǹkan lọ ní ọ̀nà ti Ọlọ́run tí kìí sì ṣe ọ̀nà tìrẹ tàbí àwọn ọ̀nà tí ó dára ní ojú rẹ tí o ti là kalẹ̀ tí o sì ti gbà lérò. ṣé o rí ohun tí wàhálà àti ìdààmú pinnu láti ṣe fún wa ní kí ó mú wa rẹ̀wẹ̀sì náà tẹ́lẹ̀ ẹ ṣùgbọ́n oore ọ̀fẹ́ Kristi ó sì tó fún wa wàhálà ìṣòro àti àwọn ìdààmú ayé wọ́n lè kó ìrẹ̀wẹ̀sì bá wa ṣùgbọ́n oore ọ̀fẹ́ Kristi ó tó fún wa a sì lè ní ìgbẹ́kẹ̀lé nínú rẹ̀ fún àwọn àbájáde tí ó dára jùlọ. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá anífẹ̀ẹ́ rẹ̀, bẹ́ẹ̀ ni a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ rẹ fún agbára ọ̀rọ̀ rẹ ní òwúrọ̀ yìí. A dúpẹ́ fún àwọn ohun náà eléyìí tí ó tún là yé wa nípa àwọn àṣàyàn àti ìpinnu wa nígbà tí ìrẹ̀wẹ̀sì bá dé. Hmm díẹ̀ tàbí púpọ̀ nínú wa. Ó wà nínú ìdọ̀tí, ẹ̀gbin àti ẹ̀sín tí a sì ti rẹ̀wẹ̀sì pátápátá. Kò sí ẹnìkan láti gbà wá níyànjú tàbí ṣe àtìlẹ́yìn fún wa. Ṣùgbọ́n ohun náà tí ó jẹ́ ìdọ̀tí, ẹ̀gbin àti ẹ̀sín wa, ó rẹ wa nítorí pé ìwà ẹlẹ́dàá wa kúkú ń ṣiṣẹ́ lọ ní àìrí. nígbà tí gbogbo ènìyàn bá yẹra tàbí sá fún wa ìwọ kì í kọ̀ wá sílẹ̀ nítorí pé ìwọ jẹ́ olódodo. bàbá ọ̀nà yìí dì ó ṣókùnkùn bẹ́ẹ̀ ni a ò rí ọ̀nà ìbáyọ ọ̀nà àbáyọ kúrò nínú ìrẹ̀wẹ̀sì wọ̀nyí ṣùgbọ́n pẹ̀lú ohun tí o ti bá wa sọ so nípa ìgbésí ayé àpọ́sítélì Pọ́ọ̀lù ní òwúrọ̀ yìí àwa yan a sì pinnu láti gbẹ́kẹ̀ wa lé ọ láti gbàgbọ́ nínú rẹ tọkàntọkàn nítorí wípé oore ọ̀fẹ́ rẹ tó fún wa a dúpẹ́ lọ́wọ́ rẹ fún gbogbo ìwọ̀nyí bí àwa sì ti wá ń lọ nínú ọ̀sẹ̀ wa tìtúnkọ́ ó ní a ẹ̀jẹ̀ Jésù Kristi bọ ayé ilé ẹbí, ará, ọ̀rẹ́, iṣẹ́ tàbí okòwò wa gbogbo. Jẹ́ kí àwa kí ó lè padà wá ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀ tí àwa ti ẹnu ọpẹ́, ìyìn lógo sí àti fún orúkọ mímọ́ rẹ̀. Báyìí ni a gba àdúrà náà ní orúkọ Jésù Kristi, Olúwa wa. Àmín. Ẹ ṣeun mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín, ẹ̀yin ọ̀rẹ́ mi, ẹ̀ fún àyè tí ẹ wá láti darapọ̀ mọ́ mi láti tún jọ kọ́ ẹ̀kọ́ titi òní nípa àwọn àṣàyàn àti ìpinnu eh, tí a ní ní àkókò tàbí nígbà ìrẹ̀wẹ̀sì wa kí ó tó di àìgbàgbọ́ mọ́ wa lọ́wọ́ kí a sì ti ibẹ̀ ṣe àìgbọràn sí ọlọ́run kí a sì ṣe. ẹ kò jẹ́ ibi tí a rí ẹ̀kọ́ ti òní mọ́ lórí ètò review ìwọ ò ṣe tún pàdé mi ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀ ní agbára ọlọ́run ó ṣàrántí wípé ọ̀sẹ̀ kẹta ṣẹ̀ṣẹ̀ ni ayìwà yìí a sì ń lọ sí ọ̀sẹ̀ méje ẹ̀kọ́ yìí torí náà ńkọ́ gbìyànjú láti tún pàdé mi ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀ ní agbára ọlọ́run fún ìtẹ̀síwájú ẹ̀kọ́ yìí àwọn ohun tí a ó yìí kọ́ wọ́n pọ̀ ṣùgbọ́n títí wá fi di ọ̀sẹ̀ tí ó ń bọ̀ ọ̀hún kọ́ ǹjẹ́ kí oore ọ̀fẹ́ jésù kristi olúwa wa ìfẹ́ mímọ́ ti ọlọ́run àti ìdàpọ̀ ti ẹ̀mí mọ́ kí ó sọ̀kalẹ̀ sí ayé ilé iṣẹ́ tàbí okòwò yín láti máa bá yín gbé láti ìsinsìnyí lọ àti títí láéláé àmín.